الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إخوة في الإيمان السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí ibi tí a ti dánu dúró sí ní àná òun náà ni pé sọ àlọ́gọ́ ìrọ̀lá ìmá pípé nǹkan mìíràn yẹn Allah subhanahu wa ta'ala léyìí tó jẹ́ pé a ṣàlàyé nípa àwọn aburú tó wà ń bẹ̀ àwọn abìkọ̀kan tó pín sí اعتقاد بأن غير الله ينفع ويضر ìnígbàgbọ́ pé nǹkan mìí tún wà lẹ́yìn Allah subhanahu wa ta'ala tó lè ṣàǹfààní fún yàn ní tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ò lè ṣe àbí ń ta wò pé ọlọ́run lè ṣe tìmọ̀ kò ní yá aṣọ hazaric àbí ká máa ṣe tàbárùkù pẹ̀lú àwọn nǹkan yìí nígbà tí à ń tú àyà yìí lọ ní àná àyà tí Allah subhanahu sọ́nà suratul verse 188 wípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون in tí ayẹ̀ kú súnmọ́ ni pé anábà Muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn tún náà ṣàlàyé pé Ọlọ́run ní kànáàbì jẹ́ kó máa yé wa pé kulla amliku li nafsi naf'an wala dhurra èmi gangan lára mi tí mo jẹ́ àdínábì Ọlọ́run mi ń lágbára láti rò pé dáadáa kan dá wù mí láláì ṣe kí bá máa tọrọ ìlọ́dọ̀ Ọlọ́run pé màá mọ̀ pé àmúrẹ́dá ṣe dáadáa fúnra mi ànábì Ọlọ́run ní sọ wala dhurra mi wá lò pé alágbájá ṣẹ̀ mi ń fìyà jẹ lálẹ́ ìṣe kí bá máa gbàgbọ́n dábí kọ́lọ́run rọ̀ fún mi kí n lè fìyà jẹ. illa man sha Allah ibi tá a ti wá ń sọ pé lálẹ́ ìní sọ pé nìyẹn àyàfi tọ́lọ̀ bàdí kí a bá yọ̀ǹda fún un. walau kuntu a'lamu al-ghaiba lastaksautu min al-khair tó bá yẹ pé òun ànábì bá máa ìbájẹ́pọ̀ òun lè ṣe dáadáa fúnra òun ni ó ní dáadáa tó wọn ọba pọ̀ jù màmá mọ́sánìyà sùúrù kódà aburú kankan ní kàn káwò lásìkò bá ti yà wá Khadija radiyallahu ta'ala anha dájú ìgbà tán kú àsìkò táàmì náà bí ò fẹ́ kí wọ́n kú náà kú ṣùgbọ́n látara pé àsìkò wọn ti tó inú fífi ọlọ́run ni pé wọ́n kù ara àbànújẹ́ kan tánàbí gbà kò bọ́ọ̀nù ayé nìyẹn ìbàjẹ́pà nínẹ́bì wà lágbára láti lè sọ pé ah, ọlọ́run ìláìkè ah, tó ṣe wọn gẹ́gẹ́ báwọn afá kó ṣe máa sọ pé àwọn lè sọ̀rọ̀ authoritatively gba ah, àwọn kan wà tàtún lágbára sọ fọlọ́run pé ọlọ́run ètò ìṣe ìláìkè o <laughs> astafidala azim ìbá jẹ́ pé ọlọ́run fẹ́ nìkan kan yọ̀ǹde èèyàn ni ànábì ni ọba ti ọkọ lu china yẹn lórí ìgbà tí ìyàwó kọ̀díjà kú wàmọ́ mọ́sàníyàwó sùúrù la àtàṣì yẹn mọ́ la sextoptum ní ìdọ̀kì ìyàwó aisha radiyallahu ta'ala anha ọlọ́run balẹ̀kẹ́ láṣẹ wọn lẹ́yìn tí wọn ò bímọ láyé ìbájẹ́ pé ọ̀nà kan wà ní ìyá ẹ ṣòwò àwọn náà káwọn náà bímọ ọlọ́run ò ṣe fún wọn ni sádùn àlànàbí ò lè ṣe nàbẹ́wò ìyẹn túmọ̀ sí pé ọlọ́run fún kanukú ní limitations kò sẹ́dà kan tó lè nìyàn la kò sẹ́dà kan tó lè ṣe kíni tó lè mú aburú kankan àbí dáadáa wá báyàn àyàfi kó yẹ pé wà nù yẹ̀ ọ̀dọ́ lọ ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tó jọmọ́ ká máa képe nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala kásìmọ́ gbàgbé ọlọ́run balẹ̀ gásọ ọlọ́run sọ fún wa pé innal ladhina tad'una min dunillahi ibadun amsalukum amsalukum gbogbo àwọn nǹkan tẹ́ ń képe lẹ́yìn Allah subhanahu wa ta'ala èèyàn bíi tí náà làwọn náà wájú ọlọ́run àwọn náà ra wẹ́ẹ̀bẹ̀ sọ́lọ́ àwọn náà ní bùkátà sọ́lọ́run láàmì sọ́lọ́run lẹ́ni bùkátà sọ́lọ́run nígbà tí à ń sọ̀rọ̀ nípa àwọn ááyà yìí àtàwọn ìtumọ̀ kọ̀ọ̀kan lórí àwọn hadith anábà muhammad sallallahu alayhi wa sallam mo pé mo gba àwọn èèyàn níyànjú lórí pé kí wọ́n desist kúrò níbi àwọn tíà kan tó yẹ pé ó kó ká máa pé kí nǹkan míì lẹ́yìn Allah subhanahu a ta'ala sínú oníbèrè wa béèrè pé ṣé kìí pa ń takò àwọn èèyàn tí wọ́n ń lo tíà yìí látara páwa báyà tó páwa rí sí pé báyà kò sọ́nà táwa ti lè máa gbà fi jẹun afẹ́mọ́rẹ́gbọ́n wọn fi bú àwọn èèyàn pé ká sọ pàtó ibi tí aburú wà ń bẹ́ẹ̀ ìyẹn ó fi lè jẹ́ kí ẹ pé yẹ kí ni wà pé kìí pa kan mọ́rọ̀ lórí àbá kan wò pa fẹ́ bú àwọn kan àbá fẹ́ sọ̀rọ̀ sáwọn kan idan tí à méjèèjì náà ní tá a pè ní du'a'u al-ghayatun maqsuda al-kubra tí a kan nìyẹn mí ní dákọ ẹni tó kọ nítorí pé n níbùkátà sí ni pé kí gangan laburú tó wà ń bẹ tá a fi lè sára fún awalan kọ́ ìdá tiwa nìyẹn à ń dákọ ẹni tó kọ ṣùgbọ́n àwa ti yẹ pé bíyàn nílẹ̀ yorùbá ní tó common jù generally even tó fi délẹ̀ haúsá tí a fẹ́ já àfa láwọn àfa ìbílẹ̀ dáadáa tí àti wọn ọkọ nítorí ìsìsì tóun náà lọ máa rà tóun náà wọn ti báwọn ìṣàdúrà kí tóun náà wọn fi máa mú káàkiri oní ẹni tí àmì èjì tá à ń dakọ lọ́wọ́ yìí. ìyẹn fà tó fi jẹ́ pé pàṣẹ́ntéèjì kọ́fúrèjì tí a yìí ó pọ̀ ju kámọ́sọ̀ lórí ẹ̀ lọ constituency tí cover tí cover tí àyí tó cover teaching of praise ó pọ̀ ju ká mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ ó pọ̀ ju ká wọ́n bùkátà kẹlẹ́ lórí ẹ̀yìn kìnìkan nìkan nítorí pọ́gọ̀rọ̀ ẹlòmíì ó ti ṣe wàhálà ó ti dààmú gan ó ti fòró gan láti lè jẹ́ pé ó wò pé ọlọ́run nìkan ló ń fẹ́ képe ṣùgbọ́n látara ignorance kò mọ tó wulẹ̀ kó sínú wọ́n sọ pé tí àdúrà tí àdúrà náà ló sì rẹ̀ fún un ìyẹn ló fà pé a wà lójú rọ ìkọ̀ọ̀kan rẹ̀ kálá subhanahu wa ta'ala kó gáìdì wa tí ẹlẹ́ẹ̀kejì oná ní tá ń pè ní ainul ulama as a ojú àánú àwọn àfá àti tó pé náà kàlẹ́ àṣírí àwọn àfá tọ́pìkì táìtù um, tí wọ́n pe ókọ tí àtìyàn nìyẹn náà àkọ́kọ́ káàkọ́ mú gọ́yàtùl maqsuda al-kubra nǹkan tó wà ń bẹ̀ bí wọ́n ṣe pọ́n tí àyè fún kọ́kọ́ ni pé wọ́n kó àwọn àkójọpọ̀ àwọn súwàrù àwọn súrà kọ̀ọ̀kan tó jẹ́ súrà nínú alukuhan wọ́n kó jọ wọ́n sì fún kọ̀ọ̀kan rẹ̀ ní kútùbà. àkọ́kọ́ ni pé ṣé súrà kọ̀ọ̀kan dáwà tó dá kútùbà àti ẹ̀yìn nígbà ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àfi ká sọ̀rọ̀ pé akari Qur'an tán káwá tí wọ́n ní specific kútùbà kan táwọn àkàlẹ́yìn rẹ̀ sáàrí ìlànà kan látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam lórí eléyìí jama'a capital kò sí súrà kankan látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam táwáyé pàwọ́pá anábà ọkùnrin láti kẹlé ìtọ́ ìtẹ́mọ̀ kàtẹ̀lé àdúrà tẹ́ẹ̀sì lẹ́yìn èrè kò sí yẹn eléyìí túmọ̀ sí pé ara àwọn ìdọ́gbọ́n introduce àwọn àdàdà lẹ́kọ̀ọ̀kan nìyẹn àdúrà tó bá ti ró ń kálukú lọ́rùn lẹ́yìn ìgbà tó ti parí alukurihan ń tarí inú súnà anábà Muhammad sallallahu alaihi wasallam ni pé táwọn ìbá ń ka lọ́wọ́ tó bá rí ibi tó bá jẹ má dùà àdúrà lórí dáadáa yóò ṣe tó wá níbi tó yẹ kó ti jọ máa pé báyà kò ń fọlọ́n wá sọ yóò fọlọ́n wá sọ kò ń bẹ̀ tó bá wà táwọn náà bá parí àlùkò yẹn a lè ṣàdúrà tó bá ti wà sí kì í wá ṣe fọ́nrán pé specific tó bá kan lágbọ́dọ̀ kálí. lẹ́yìn eléyìí àwọn súrà kọ̀ọ̀kan táwọn akójọ yìí àtàwọn kútúbà wọn ibi súrà tó kójọ ìkọ́ ní ìṣòro táwà ní ibi kútúbà tí wọ́n tún wá sọ pé gangan ni ó jẹ́ kútúbà rẹ̀ ní àṣúrẹ́ nínú tí a ti gọ́yàtìl mọ̀kúsúdà alùkúbúrọ́ ní súrátù káf tó jẹ́ pé ńlá kọ́kọ́ àáfáà tí wọ́n kọ kútúbà wọ́n kọ kútúbà lẹ́yìn ìgbà téèyàn bá ka súrátù káf tán nínú àwọn àṣìṣe tó ń tọ́ka sí pé ìmọ̀ pípe nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala wà ń bẹ̀ kákọ́ fi gbogbo àwọn Allahumma inni as'aluka bijahi Muhammadu Mustafa àgbà wọn yẹn àwọn tí wọ́n kọ́ da náà níbo kákọ́ jẹ́ pé á tọ̀ṣẹ̀ àwọn ibi tá à ń sọ gẹ́gẹ́ ìgbà tí àáfàá dé nínú kútùbà àwọn tí wọ́n dé page twenty rẹ̀ wọ́n sọ pé allahumma inni allahumma inna nas'aluka bi da'wati mustajabatin suratin mujiban sakoto fi sako fatishu sako fatimu akhwanu kofu adamu ha ha kini kaba yẹn a afa padà sàn sàn sàn sàn wọ́n sàn débi pé àwọn fi àwọn bẹ allahumma ìrẹ́ ọlọ́run inna nas'aluka a ń bí ọ bìdáwẹ́tì mustajaba ti pẹ̀lú àdúrà tí ò sí mọ́gbà súrọ́tù mujiba pẹ̀lú súrà tó yẹ pé òun náà kò sí mọ́gbà sákófà tí iṣu wọn á ń da ọkọ bókọ ọlọ́run láwàá pè ní àbókọ kíni ara àwọn ọkọ tán sọ pé àwọn rìvásì táwọn tọrọ nǹkan lọ́wọ́ rẹ òun náà ní sákófà tí iṣu sàkọ́ àti bàbá lọ. jamaa ẹ jẹ́ kí wọ́n kó wa gbé lọ́jíìkì kan wá fún wa. kẹ́nìkan bá sọ àwa ní gathering kan ìmọ̀ conference àti seminars wọ́n wá ní kẹ́nìkan ṣàdúrà fún wa language tó wà lórí ṣàdá fún àyè english or yorùbá ó wá ń sọ àwọn vocabularies kan kò sábúrú nínú kéèyàn fi vocabularies àdúrà ṣùgbọ́n sọ̀rọ̀ tí ó jẹ́ ń bẹ̀ ni pé ìwọ tó jẹ́wọ́ díẹ̀ tó fẹ́ ṣàmì ó ṣàgbọ́dọ̀ mọ̀ tó máa àdúrà tí wọ́n bá ń ṣe tí ẹ̀ máa ń fi vocabulary iṣẹ́ àdúrà kan tó sì mọ̀ túmọ̀ rẹ̀ sọ̀rọ̀ pé yóò lè fọ́n kó tó máa tàmì àfitẹ́pọ̀ ọ̀nà òbáwà reasonable lóyà kù tẹ́pẹ́ reason faculties rẹ̀ bá ti ní problem fine ìyẹn tó wá lè jẹ́ sọ̀rọ̀ ni pé vocabulary kọ̀ọ̀kan tí wọ́n ń sọ wọn náà yà gbìyànjú ó lọ check ẹnu dictionary tó bá bá nu dictionary sọ pé ọ̀rọ̀ yẹn àdúrà ti ń ṣe yẹn ó dá òtẹ̀ ṣé ìgbélé ti ń fèdè fọ gbogbo àwọn tá a fẹ́ máa kàpọ̀ ń bẹ́nu àwọn tí àtà ń sọ yìí táwọn àáfàá yìí fi dá lára nínú àwọn ìwé àdúrà tí wọ́n kọ fáwọn èèyàn láti mọ̀ ṣe fáwọn àáfàá máa ń ṣe káàkiri ilé àwọn ọ̀gàrà àwọn olówó àbá àwọn tọ́ba kún ẹ̀kọ́ kan bá wọn ẹ̀ lè rí inú dictionary lárúbáwá ẹ̀ tó mọ̀ sí pé ó kọ àwọn èèyàn kan ó kọ àwọn àǹjẹ̀nú kan ó kọ àwọn nǹkan ẹlẹ́mìí kan òní wọ́n ń ké pè tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala naam ìkànnì nínú kútùbà suratu kaf nínú kútùbà suratu tọ́ha torí wọ́n fún súrà kọ̀ọ̀kan náà ní kútùbà ní ara ti sàrànpa àwọn aburú tó wà níbi ìmọ̀ fún kọ̀ọ̀kan ní kútùbà kiri àfa àkọ́kọ́ bẹ̀rẹ̀ nínú kútùbà suratu tọ́ha wọ́n yà yà yà yà yà bọ̀ kásáré lọ bí ètò jẹ́ pé one page thirty rẹ̀ wọ́n sọ pé wà á tí ní ìmọ̀ náà fi hàn wà rísítọ̀n wá sí hàn wà sílùdọ̀n rọ̀bàríyà wà núrọ̀n sáàtẹ̀ hàn àbí bárọ̀ kàtì ní bárọ̀ kìlì asítọ́ì àìsàn nípa bí káwọn falùbáríkà nǹkan mìíràn yà hàn àwọn nǹkan mìíràn tọ́lọ́ ọ̀bàlẹ̀ pẹ̀lú ọba ti ọ̀tọ̀rọ̀ àìsàn wa káwọn falùbáríkà wọn tọrọ kò ọkọ́ da náà wọ́n láwọn tí wọ́n á fi ọlá àti ipò tí Jibril wà àwọn fi tọrọ àgbọ̀dọ̀ máa fi gbogbo àwọn nǹkan yìí àgbọ̀dọ̀ máa fi tọrọ àwọn kan màláìka lọ wà Israfil wà Mikail wà Azaraila níbi ìmọ̀gbọ̀dọ̀ ṣàlàyé fún wa pé kò sí àdíìsì kankan àbí arákùnrin kankan tó sọ fún wa pé Azaraila tí wọ́n dákọ́ ń bì ó kọ màláìka kú ni o kò sí àdísì nǹkan tó ẹ̀ǹtẹ̀ tíkẹ́tì ẹ̀ gbogbo àwọn àdísì tó sọ̀rọ̀ lórí àdísì tó àyífa àdísì mọ̀ọ́dún àdíntà mọ̀ ló kọ màláìka kú ni pé màláìka kú ni ìtọ́lọ́ ń pè tánà bí pé nìyẹn káwá fún ló míì àmọ́ dáòtù ẹ̀ àsìnímọ̀ aa lé lẹ́yìn eléyìí wa samsa ya ilà wàhálà ti wa dé táwa ló samsa ya ilà màláìka wo ni ń jẹ́ bẹ́ẹ̀ wọ̀rọ̀ rọ̀ ilà ta ló tún jẹ́ yìí náà ẹ̀ lè pàdé nínú sí ọlọ́run nínú àdìsá nábì nínú dictionary èdè àwọn elédè tó lédè a kọ́ ẹ̀ pàdé ńbẹ̀ yà ká sọ́ra fún kọ́ ìpá wa mọ̀rọ̀ ilà àmọ́ tí ń jẹ́bẹ̀ wà ọkọ̀ ya ilà àmọ́ wà kúlò lìmọ́láyìí àlá wọn ni àti gbogbo àwọn èèyàn tí ń bẹ lókè lókè sánmà aṣíbàá dalik wọn wá tọ̀ọ̀tọ̀ lọ wọn tí wọn ní aláhùmọ̀ wàbí hákì ṣàtọ́ṣí mátọ̀ṣí ṣàmá ìlà àti pẹ̀lú agbára tí ṣàtọ́ṣí mátọ̀ṣí ṣàmá ìlà ní gbogbo ń tán sọ yìí àwọn ẹ̀mí àǹjànú ọ̀nà wọn képe tó yàtọ̀ sí Allah subhanahu wa ẹ wá wo ọ̀gọ̀rẹ́ àwọn bá ka sọ́ra tó tọ̀ ha àwọn bá ka àwọn sẹ́yìn ńlá àwọn bá ka àwọn ayàkúrà nǹkan tí ayé iná gbogbo sùúrù àná rẹ̀ bá kàwé nígbà gbẹ́kúrò náà náà ti kọ́ dànù rẹ̀ ẹni yóò ti máa sàmì náà pé ignorantly ẹni ò mọ tán képe ó sọ pépà fáwọn ẹtì bá képe náà mọ nígbà pé wọ́n ẹsẹ̀ wọ́n ẹsẹ̀ jáde lé kí wọ́n kàn gbélé lọ́wọ́ kó náà fi mú jẹ fi a ká gbìyànjú kò sáwọn inú káfí kòhíàn ká kọ́ ṣe ká kòhíàn ká tó ṣàdúrà dára fẹ́ fúnra wa káyọ̀ sàdá tó bá wù wá sí i kò dìbàtà tó ń fèdè fọ̀tà nínú kakò àwa jọ ń pa ìpèjà sàfihàn bá kan torí pé àwọn èèyàn náà sì lè wà láburú ni wá nígbà fákan wá sọ pé tọ́ rọ́bàna àti ní àfihàn hasanata fil akhirati hasanata kìnà àzàbàn tó sì dìde wọn gba ẹ̀ tí ẹ̀ fagùn <laughs> àwa náà aláburú kan ni wá. náà ètò wa jẹ́ kò sí mọ́kà nílẹ̀ Yorùbá sọ́ọ̀tù Yásìn wọ́n tún fọ́n náà kọ́tùbà rẹ̀ nínú tíátà pẹ̀lú ní page thirty seven nínú kótóbà sọ́ọ̀tù yasin àáfàá wa ké pe àwọn ẹ̀mí òkùnkùn dàrẹ́ẹ̀tì àwọn ẹ̀mí tó yẹ pé a lè rí ìtumọ̀ rẹ̀ ọlọ́ǹgò sọ̀túnmọ̀ ẹ̀fọ̀ ànábì sọ̀túnmọ̀ ẹ̀fọ̀ àwọn gánsan sọ gan àwọn ganan mọ̀ túmọ̀ rẹ̀ pé bẹ́yẹ̀ mi báyìí ni tó yẹ pé àwọn ń sìn àbí ìtàwọn máa ń pa adìẹ fún àbí ìtàwọn máa ń pa ẹran fún táwọn bá ti ka yàtí tán wọn ò ní wàbí hákì àsìmá ìlà àwọn wá fi agbára orúkọ ọlọ́run yìí àwọn fi ọlá rẹ̀ àwọn fi tọrọ kí wàá lórúkọ ọlọ́run yẹn náà ẹ̀mọ̀ ìwò ọlọ́run tí wọ́n ní kí sọ ọlọ́run tàwa wọ́n ní yá kọ́sùkọ̀ yá ilà ẹ̀yin ẹ̀ gbọ́rọ̀ kọ́sùkọ̀ yá ilà á gbọ́ igbó wà ní ọkọ̀ ọ̀rọ̀ yá kọ́sùkọ̀ yá ilà tẹ́ bá lọ kọ́lẹ̀ arabic language arabic word kò gbọ́dọ̀ ju seven letters lọ eléyìí ní ìsìn yìí lẹ́tà rẹ̀ ti gùn yóò mọ̀ lọ bí fifteen one two three four five ó sáà pọ̀ alimohim ó ní pé kọ́sùkọ̀ yá ilà wọn ló kọ́ lónìí torí wọ́n lo kẹ́lìmọ̀ ya fún tán bá lo kẹ́lìmọ̀ ya fún nǹkan wọ́n ń nǹkan yẹn ni harfun nida ni in tí wọ́n wá ń képe ní ìsìn lásán pé àmọ́ ah, kìí so kọ́ ọlọ́run ìképe nǹkan mẹ́lẹ̀ ni ya gọ́yìsà yusuf ẹ̀wọ́n ló tún gọ́yìsà yusuf tawakkaltu ayyuha al-arwah wọ́n padà wà táwọn fún wa náà lé ẹ̀mí ẹ̀mí àwọn òmí òkè àtàwọn òmí ìsàlẹ̀ yìí àwọn àjẹ̀nu àtàwọn mọ̀lẹ́kà ìtẹ́kùn kálukú wọn ò ṣe kíni <laughs> wọn ò bá pàdé rí wọ́n kà á kà á kà á kà á kà á kà á kà á dára àwọn abúlé tí ń bẹ náà àwọn kútùbà sọ́ọ̀tún yà sìn rè kọ́ ẹ̀ pé ní tẹ́lómi ní ó lọ máa kànú tí ó máa kànú àwẹ̀ yóò wá dáàmú ń tá a ká gbóyè jù ń bì jẹ̀mọ́ à mélòó mélòó ẹlòmíì tí ó dáàmú yóò dáàmú ló jẹ́ pé nínú hadith anábà Muhammad sallallahu alayhi wa sallam anábà sọ fún wa pé iṣẹ́ tó dáa jù òun náà ní iṣẹ́ tó jẹ́ pé bá a ṣe lágbára mọ́ la ṣe ṣe a tún wá ní continuity lé lórí. náà kọ́ ilé ẹ̀sìn wa sì ni pé gbogbo ń tá a bá ti ń ṣe ó gbọ́dọ̀ jẹ́ níbàámu sí bá nínú ṣe gbé wa àti bọ́lọ̀ ṣe pa wá láṣẹ rẹ̀ ètò tún wá jẹ́ kókó ọbẹ̀ ni pé ọ̀rọ̀ àdúrà là ń sọ léyìí tá nínú ròyìn fún wa pé àdúrà

nínú kútùbà yàsìn tá à ń bá lọ wọ́n tún bọ́ sí page 38 wọ́n tún padà sọ pé àlàáfùmà èrè ọlọ́run o ẹ mọ̀ gbọ́ o tẹ́ pé mọ̀láyíkà ni wọ́n ń jẹun ni tí èkó wọn fẹ́ pè nǹkan yẹn gan dàrẹ́tì kọ́ yẹ ká lu yá sọ pé yá fátó àtọ̀ yá ìlú yá maska yá ìlú yá kashfa yá ìlú yá rọ́tọ́fà yá ìlú yá dámdámà yá ìlú yá káàkà yá ìlú yá yá ìlú yá tábà yá ìlú

torí gbọ́n ní bùkátà ṣe jẹ torí pé tẹ́yà bá parí àfi kẹ́ẹ̀pẹ́ jẹ kẹ́ẹ̀pá ẹran àfi kẹ́ẹ̀tẹ̀ jẹ lẹ̀ ó sì máa kẹ́ pé ẹ̀mí kàdú pé nǹkan kan ọdún kan ṣẹlẹ̀ wọ́n ṣe wà báyìí eléyìí a fẹ́ pa àwọn ẹ̀sùn ojú ọ̀nà ẹ̀sìn onídìí ká máa ní wọn lára Islam ló rọrùn jù kókó bí táwọn aṣáfẹ́ múlò nú ọ̀rọ̀ yìí ó ní pé ìmọ̀ kíkpin nǹkan mìíràn yẹn Allah subhanahu wa ta'ala ó pọ̀ jáǹtì rẹ́rẹ́ ó pọ̀ bàjẹ́ nínú tí àti wọ́n ń pè ní gọ́yàtún mọ̀kúsúdà alùkúbọ́rọ́ mo ti bá pàdé lọ́dọ̀ àwọn àfáàtẹ̀ ń pa àwọn àfáàtẹ̀ pa àwọn náà ń sọ pé alùsùnà làwọn náà o eléyìí ló fi jẹ́ pé ignorance kò síbi tí límìtẹ̀ ò kò kéré nínú àsùnmọ̀ sí pé yẹn náà bá ti ṣe ọkàn rẹ̀ lẹ́fún òdòdó àkàlà subhanahu wa ta'ala kó gáìdì wa ṣẹ́rí tàwa ní ká máa ṣí lọ gbogbo àwọn súrà tí wọ́n kọ́ bì tí wọ́n kọ yányán oníwọ́n láwọn kó túbà wọn náà ló sì láwọn àṣìṣe kọ̀ọ̀kan tó ń bẹ́nu àwọn àdúrà tí wọ́n kọ sí jàmáà àwa rí i pé ó gba ká sá kúrò níbi di pé àwọn nǹkan tá a mọ̀ pa àmọ̀ dààmú ara wa lé lórí rẹ̀ tí ó sì jẹ́ pé bẹ́ẹ̀ ń pa ń fi àsìkò wá ara rẹ̀ nù torí kí mélòó mélòó iṣẹ́ téèyàn yóò bá ṣe ọlọ́run àbàdàkí aróyìn náà rúkọ̀ hàn ọlọ́run ní pé fakọ̀dímnà máa amílù mi ní amílì fàjà àníhù máa ọlọ́run láwọn ọlọ́run yà wọn kan náà nínú sọ́tù gọ́ṣíyà ọlọ́ni àmìlàtún náà síbà tesla náà rọ̀ náà hàmìyà àwọn kan wà àmìlàtún náà síbà wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ wọ́n tẹ́ táyà ìyẹn pé kẹ́yìn iṣẹ́ kó tún láàgùn kó dáàmú tesla náà rọ̀ náà hàmìyà ṣùgbọ́n gbogbo wàhálà tí wọ́n ṣe ń kọ́ inú náà wọ́n tún bára wọn sí. àwọn òkúṣọ lọ́run jẹ̀bi àwọn ọpọlọ́run ìkàrán lọ́lọ́run ìkàkọ́ lọ́lọ́run torí pé iṣẹ́ wọ́n ṣe yẹn ìkíláàsì sí ń bẹ̀ kò sí nímọ̀ tábà kò sí nítorí tọ́lọ́ ń bẹ̀ kò dẹ̀ tún wá níbàámu sí bá nẹ́bì sí ní àṣìṣe wọ́n ń pípẹ́ nǹkan mi lẹ́yìn ọlọ́run jẹ̀máà ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra náà díẹ̀ rí nínú àwọn aburú tó ń bẹ́nu gọ́yàtò mọ̀kúsúdà àti gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan tí ọkọ̀ jẹ́jẹ́ ká mú kejì náà kọ́mọ́ di pé ẹyẹ nǹkan láàfin gbogbo àsìkò wa sọ kábọ́ sínú àwọn olùrànlọ́mọ́ ojú àánú àwọn àfáà ìyẹn náà kọ́mọ̀ kódà àfáàzọ̀ àkọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ kíní rẹ̀ nílẹ̀ yorùbá ara àwọn tí a tó náà máa dìmú kí tó náà máa fi lọ sàdúrà ní ọjọ́ mọ̀jìmọ̀ àbí láwọn mọ́sáàsì nígbà tí àìsàn pandemic tá mọ̀ sí coronavirus <laughs> novel coronavirus yìí dé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ni wọn náà pípé bí ó yẹ ẹja pàdé yìí dí o afẹ́ bẹ̀ lọ́hùn torí gbọ́dọ̀ àwọn ìmọ̀ọ́mù làwọn governors àbáwọn míì àbáwọn olóṣèlú mi náà fún nígbà ẹ̀ bàbá àṣàdúrà ọ̀gọ̀rọ̀ náà fẹ́ ọ̀gọ̀rọ̀ àdúrà wa ó ní pé channels tá ń gbà wrong channel ni ló fi jẹ́ pé àwọn àfa wa àwọn bàbá wa táwọn fẹ́ kọrin wọ́n ní ọlọ́run ò sọ pé òun ò ṣe bí ìta àtijọ́ àwa la ò sí lọ́hùn bí ìta àtijọ́ ọlọ́run ò sọ pé òun ò ṣe bí ìta àtijọ́ ọlọ́run ò sọ pé òun ò ní gbàdúrà wa tàbá képe immediately ṣùgbọ́n tó ń jẹ́ wàhálà nípa wàhálà képọ̀ ọlọ́run lọ́nà tó dáa ọ̀nà tó tọ́kọ́ la fi ń képọ̀ ọlọ́run. idan wọn wá ní àdúrà pọ̀ àwọn ṣàdúrà lórí àìsàn àjàkálẹ̀ àrùn kọ́lọ̀ fi lè bá wa kó lọ wọn kàlùkù wọn lọ yídì ètí ó kọ àwọn ẹ̀yọ́ mọ́sálásí oríṣi àwọn afáà náà lọ́n mú àwọn náà mú ìjẹ́lẹ̀ láwọn àdúgbò wọn táwọn náà ra sí àdúrà coronavirus kọ́ wà lé kan wọn kọ́mọ́kọ́mọ́ ẹni tó lọ́wọ́ lókè òkun ẹni tó ní kéde kan ní oṣù mọ̀ọ́kà mọ́sálásí nìyẹn. àdúrà kan wá ń bẹ nínú tí a yìí tèmi gangan ráwọn àfáà tí wọ́n ṣe dáadáa lọ́gọ́rọ̀ àwọn àfáà tí wọ́n kóra àwọn ọjọ́ káàkiri àdúà fún wòsàn fún ẹni tí ó bá ní ìlera kan àbá ìsàn kan àwọn ti wá wò pé ok ah ìgbà tó pa abẹ́sẹ̀ àdúà fún àìsàn ni ẹja lo kútùbà yìí ara wọn kútùbà tàn wá lo ara wọn àdúà tàn lo òun nìyí nínú àdúà tí wọ́n lò èyí tí ò sáà bá tó yẹ ká máa képe nǹkan mìíràn yín ọlọ́run Allah subhanahu wa ta'ala ló wà nù rẹ̀ tábàlọ́wọ́ nù page fourteen Aunul Ulama tí wọ́n kọ́ bẹ̀ ni pé wọ́n ti kọ́kọ́ àkọlé yẹn lọ gbọ́n àwọn àdáyé kan ti ń bá lọ nígbà tí wọ́n á dé page fifteen wọ́n sọ pé ìyá wọ́n ti kọ́ ka kúrú fún ọlọ́wọ́ ahadu Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ara àwọn adáàtàn pé yóò ṣe sí nìyẹn àyàn wà sọ pé yá fatu gọ́tọ̀ yá ìlú ya zarza ya ilu ya maula ya ilu ya maska ya ilu ya shamsa ya ilu ya rotogo ya ilu ya kaka ya ilu ya damda ya ilu ya malaka ya ilu ya taba ya ilu ya taba ya ilu ya ajaba ilu ya aja ya ilu ya ajá ya ìlú àjíbù ya rọ ikọ̀ ya ìlú sún bùkù mọ́ ọmú yóò fàhùn láyọ̀ jùrùm ẹ̀wọ́n ṣe báwọn gbogbo àwọn ọkọ̀ tí mo ti kọ́kọ́ ń kàbọ̀ ẹ̀ lè bá pàdé nínú ọkọ̀ Allah subhanahu wa ta'ala ẹ wá wo nǹkan mi nígbà tí wọ́n ka ọkọ̀ akọ̀hìntàn wọ́n ti ka akọ̀hìntàn wọ́n fẹ́ ṣe kútùbà káìsàn mọ́ sí àbẹ̀yìn táìsàn bá ń ṣe táwọn bá lè kú lóyẹ pọ́gọ̀rọ̀ yín tí wọ́n bá kí yín làmọ́ á kí yín bí ilé ìwòsàn tó fẹ́ ṣàdúrà fún yín ẹ̀mí wọn máa wí òkè ṣùgbọ́n wọn wí òkè náà sẹ́yìn náà mọ̀ ń tán wí ìwíkú wọn fún yín èmi ìwọ́gbọ̀n mi wà lùkàn hàn tún fún yín tán hàn bẹ́ẹ̀ náà rèé nígbà tí ẹ̀fẹ́ kẹ́lọ́ka kùrán tó wá ní yá fátógọ̀ yá ìlú yá zálízà yá ìlú àyíká àbára ni pé ṣé virus ti ń jà kí àbáwọn droplet disease viruses tó wà nílẹ̀ àbá káfẹ́ pé àwọn airborne viruses àbí bacteria tó wà nílẹ̀ ṣé àwọn ibi téèyàn ti ń contaminate ẹ̀ rí sẹ́kọ̀ọ́ àwọn mọ̀lẹ́ká tẹ́ ń pépè àbáwọn àjẹmútẹ́ lọ́pẹ́yìn képè àwọn ló jẹ́ pé àwọn ni wọ́n ń dà á ta e wulẹ̀ sọ fún wa ká ya pé báyà àwọn lábẹ́ lọ́n lédè kọ́lọ́n bá mú kó bá fún wọn sùúrù aṣùwà dárík ẹ bí tí wọ́n ti gbé wàhálà wà òun wa ni pé wọ́n wá ṣàdúrà wọn gbó lọ́wọ́ àwọn èèyàn wọ́n sá sí káàkiri owó tán gbà ọlọ́wọ́ àdà wọ́n ní kí ọlọ́run jẹ́ kí kinní kan kára ọlọ́run má kára oko ká lè rí nǹkan tá à ń ṣe tọ́nà ọ̀bàlẹ̀ kẹrẹ́ yọ̀nù sígbà ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe nǹkan tọ́nà ọ̀rọ̀ yọ̀nù sígbà ọlọ́nà ti fún wa ńlá ka ẹ̀ ó ti fún wa lásìkò pé ká fi lè wá mọ̀ nípa ẹ̀sìn ká bá yẹ pé àwa lè lọ lékí tó wò lè lọ lékí kájòkó ti àwọn àfa ká ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àfa lórí pé n ta bá fẹ́ ṣe kó fi jẹ́ kí wọ́n lè tọ́ covid-19 wọ́n wá dáa kọ kiri kí wá ṣe pé covid-19 nìkan o nígbà covid-19 ò tí ì tó ìwọ tí wọ́n wá ń sàdúrà fún lé lórí pé káìsàn máa ṣe kí nìkan máa ṣe nígbà tára rí òòyà àdàdà tí wọ́n ń kà náà rè wọ́n tún wá ní àwọn nídìí káwọn pẹran ẹran àwọn ẹ̀yọ́nú ẹran àwọn ẹ̀yọ́nú àwọn àgbà àgbà tí wọ́n ń dákọ̀ náà rè àgbà mí ìlú mẹ́mbẹ́ one two three four five six seven eight nine ten eleven twelve àgbà <laughs> wọn náà tún kó sínú wọn náà láwọn fàwáìdù tàtà alákọ̀bí jálìbì rísíkì ẹ̀sìn sáà pọ̀ ṣùgbọ́n bí tí mo tún fẹ́ múlò ń bẹ̀ tí mo fẹ́ ká yẹ̀wò wọn náà ni àwọn ìtàn náà sọ pé tí fáyidátìlẹ̀ àyínú náà fẹ́rẹ̀ wà tó yóò rú sùn àwọn àdúrà tí yẹn lè ṣe tó ju burúkú àwọn ìyá àwọn àgbàlagbà àbáwọn bá ti máa ń pè táwọn ẹ̀mí kẹ́mi tí wọ́n fi ní lágbára lórí èèyàn tí a yìí ó kọ àwọn ayé ẹ̀kọ́ ìhàn lóríṣi àwọn nǹkan olókọ sí ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó kọ sí ó ń dá ọkọ àwọn nǹkan kọ̀ọ̀kan láàrin rẹ̀ tí yóò fà tó jẹ́ pé ó yẹ ká sára fún un ká má lò ẹ máa gbọ́ o kí n mú ètò ẹgbẹ́ yóò tèkílẹ̀ fún wa ó ní wàlá yahudu ṣífòrò wọn wà láàrin ìlà àti dúúsù ìmọ̀tí jésù fọlọ́wọ́ kérò hafin wọn wà rahim rahim mabu'usu yahfazuna min amri llahi wa hifran min kulli shay min kulli shaytanin marida sanusu sa bunusu sa ko gba wọn ba tó ja wọn aburu tó yẹ pé ó yẹ kí àwa náà ká gbìyànjú ká má lọ kó sínú àwọn fìtínà yìí torí pé wàhálà tá à ń ṣe níbi àdúrà pọ̀ àsìkò tá a wá tún wá wọ̀ ẹ̀ tó wá jẹ́ pé nínú àwẹ̀ ẹ wá wò kéèyàn wá dààmú kó wá lóun fẹ́ bẹ lóun ẹlòmíì jẹ́ súnmọ́ pé n ti ń sáré láwọn àsìkò sì ń jẹ́ pé láì látòlù kọ́dírì n ti ń sáré o yóò àmọ́ dààmú yóò sàá sàá sàá sàá yóò wà ní àti ah, mutí àbí mutí ló twenty years láyé mutí ń wálẹ̀ látòlù kọ́dírì kì sẹ́yìn wá ti ṣe alábàápàdé rẹ̀ o ṣe alábàápàdé rẹ̀ àdúrà tó o ṣe ò bá gbà ṣùgbọ́n tó fi ń pè pọ́ lọ́hùn kì í ṣe right number kìí ṣe China gidi ló ń gbà tí àyè oní ọ̀kan yàn ní oríṣiríṣi àwọn nǹkan lọ ẹyin Friday tó bá parí jọ Jímọ̀ òun tó ní àdúrà rẹ̀ wà lọ́tọ̀ Friday tó bá parí jọ Jímọ̀ tẹ́lá ẹsẹ̀ rọ̀ṣù àdúrà táwọn ẹbí kọyún kò ní ẹ lò oríṣiríṣi àwọn nǹkan kó sí inú ṣùgbọ́n torí ọjọ́ tó ti lọ yóò jẹ́ kí n dánu dúró báyìí àwa náà ká lọ ṣe personal research lé lórí àkàntàyédé kò tí pé ká sára fún tí àyè bí kì í ṣe pé àwò pé ká jẹ́ pé àwọn tí wọ́n mọ nǹkan wọ́n lè pààyàn sákèsí rẹ̀ àwọn tí wọ́n mọ̀ náà náà lè sára fún un níparí tí ẹ̀ bá wa sọ fáwọn èèyàn pé ẹ sára fún nǹkan o ní yẹ ọ̀dà o wọ́n lẹ́ni tí ó gba àkàrà lọ́wọ́ mi ké òun náà wà òun yẹn kan tí ò rọ́pò fún un kí wàá ní ta lè nítorí sí wa táwọn èèyàn wà máa ta tí wọ́n fi ní kó sínú fìtínà yìí inú oṣù rọmọbọ́n la wà tí ò ń jẹ́ pé wọ́n aláwọn fẹ́ máa sakáàfù lójoojúmọ́ wọ́n máa sakáàfù rẹ̀ wọ́n sì máa kàǹtí ẹ̀yà kankan nù ọ̀rẹ́ tí àyè tó yẹ pé ó fún wa ní fọkànbalẹ̀ táà ní kó sínú pàwọn náà ti ń fi à ń fi àdúrà èyí tí kò wà authentic látọ̀dọ̀ nẹ́bì tí ò ní jẹ́ pa ọ̀pẹ òun àwọn èèyàn fi ṣe dùá torí pé n tó tún dáa jù ni pé kó jẹ́ pé mẹ́rin àjò ànẹ́bì náà láàmú fi ṣàdúrà tí àtòyẹ́pọ̀ ń lo dáa jù tá a lè máa fi ṣàdúrà tẹ́rẹ bàbá ò pé afẹ́ wá tí àtàwọn àdúrà wà ń bẹ̀ tá a máa lò kò bá jádùá pé báyà bá ní sòrò ní kìnnìkan ní afẹ́ ṣàdúrà ní alẹ́ nìtìǹtà bá fẹ́ ṣe òun náà lọ wá husnul muslim odi ìsọ ní yorùbá nìyẹn bọ̀ arabic ẹ̀ husnul muslim english ẹ̀ ní citadel òun tó fún wa ní tó lè mú wa wà ní silver side even màsúrọ̀ màsúrọ̀ ti tànkà màsúrò danka àwọn àdìsù dọ̀ìfù pọ̀ mbẹ́ ó kọ́ àwọn èèyàn lọ́gọ́rọ̀ àwọn àdìsù kan fẹ́ pé àdìsù ó kọ́ àwọn èèyàn lọ́dọ̀ àkàn fẹ́ pé àdìsù dọ̀ìfù láyùsítà àmọ̀lẹ́bí torí pé mú àwọn àkídà kan wá fáwọn èèyàn táwọn yóò mọ̀ wò pé ànábì sọ pé tẹ bá ṣe báyìí tẹ́bà ilé kú ẹ wà lùjẹ́ náà àbí ẹ ọlọ́run sọ yín gbóyin so kò gbóyin kò bì sọ ọlọ́run sọ yín kò bì náà láwọn nǹkan fẹ́ pé kò sí nínú ọ̀rọ̀ táwọn nẹ́bì sọ ìyẹn jẹ́ kẹ́yẹ́ pé yẹn náà àwọn àwọn ẹ̀rẹ́ lórí kan tún ṣe bó jẹ́ pé mi náà ti ronú pa àti review mo ti review ọ̀bọ̀ mi ti print ẹ̀já jẹ́ nítorí pé mi ò <laughs> kò sí táìmù yẹn tó tó nǹkan àkókò bẹ̀ ni pé hosnan muslim sítádẹ̀ òdì ìsọ ká lọ gẹ̀ẹ́tẹ̀ ó ní tí ò ní kó wá sínú wàhálà jù táyọ̀ bá àwọn àdúrà mi náà nú àti bá bá ń lọ ká máa ṣe kókó bẹ̀ ni wọ́n kásá máa kìpè nǹkan mi lẹ́yìn ara Allah subhanahu wa ta'ala ó nìkan ó lè ṣe ogun tá a fẹ́ fún wa kọ́nà bàrí kẹ́lá kó ṣe ọlọ́mọ tẹ́nà kó má ṣe wà lọ́mọ náà wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim tasliman kathira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh